wàlá rasulillah wàlá aliyu wa sàbí wàlá wàlá abájá adúpẹ́ fún ọlọ́ọ̀bá atọrọ àlékún kí àti àlékún gẹ̀fà anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àtọ́lọ́lá àtòrí àjẹjẹta rẹ̀ kí wọ́n bá wọn. ẹ wà ní ìfarabalẹ̀ láti jàǹfààní ètò yín ètò àhúdàn wà búṣọrọ látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀mídé gbadébọ̀ rọ́jí kí ọlọ́wà kí ó sì rán fún bisimilá. alhamdulillah wasalaatu وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹjẹ́ ká yàn nana àwọn oríṣi kan nínú àwọn káràkátà ilé ìtọ́nà wọn bá ṣe léwọ̀ gẹ́gẹ́ bá ti ṣe màlábì òfin ṣẹ̀ríyà tí gbogbo ní ọba ti bí dáadáa àti oore fọ́ọ̀mù èèyàn àǹfààní ọlọ́run ọba ti lẹ́tọ̀ọ́ àmọ́ gbogbo àwọn apá kan nínú àwọn kata wa tó ti ọlọ́run ọba sílẹ̀ ló fún wa ó sì fún wa láti dẹni tí ó kópa nínú oru rẹ̀ torí pé báyà ìṣojú àbí ọ̀nà àti yanijẹ ọ̀nbẹ nínú rẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé ìnínilára ń bẹ́ẹ̀ fáwọn ará ọjà ó ní àwọn ará ọjà lára tí Islam bá gbà kó sí ó sì lè mú kí ìkùnsínú wà

tí islam ṣe lé wọ̀ tó jẹ́ pé tí ọba ṣe lé wọ̀ aburú bẹ́ẹ̀ ó lè kó bá èèyàn lára ó lè kó bá kọlu èèyàn ó lè kó bá láàfin èèyàn torí ẹ̀yìn islam ló ṣe ṣe lé wọ̀ àwọn míín sì ń bẹ tó ṣe pé àní wọn lè bí káwọn èèyàn dọ̀tá ara wọn ó lè bí ká máa ká dojú ìjà kọra wa ó lè bí ká gbẹ̀mí ara wa islam ṣe ru wọn lé wọ̀ ẹ jẹ́ ká wọ àwọn àpèjúwe díẹ̀ alákọ̀ọ́kọ́ nínú òfin ṣẹ̀ríyà wọn kò ní bẹ́yì olùmọ̀làmẹ́sà bẹ́yì olùmọ̀làmẹ́sà fọwọ́ kàkọ́ ọ̀sánwó ẹ̀ fọwọ́ kàkọ́ ọ̀sánwó ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní yorùbá kéèyàn sọjà kalẹ̀ níìsín kéèyàn mọ wá sọ pé tọ́ ọba ti fọwọ́ ọ̀sánwó ẹ̀ náà gbogbo ètò ọba ti fọwọ́ kan ọ̀sánwó ẹ̀ islam ọ̀faramọ́rò eléyìí o rárá pátá tí ọ̀la láàfin àná nítorí pé ìṣíjú àtìyànjẹ́ ń bẹ́ẹ̀ fọwọ́ kankan sanwó ẹ̀ bọ́bá jẹ́ fọwọ́ kankan sanwó ẹ̀ èmi ò nírú rẹ̀ rà mo kàn fẹ́ gbé ìyẹ̀wò kí n wò bó ló ṣe rí ni wọn á ní bọ́ bá ti fọwọ́ kan dáràn fọwọ́ kankan sanwó ẹ̀ eléyìí ọ̀tọ̀ tó bá ti pé láwọn ọjà wa gbogbo àwọn náà bá ń ta ọjà báwọn ẹ má fọwọ́ kan kankan o gbogbo ìtọ́ bá ti fọwọ́ kan sanwó ẹ̀ o ìsìlámù ọ̀faramọ́rò eléyìí bima fihi min al-jahalati wal gharar nítorí pé àìmà ni tí mo fẹ́ rà rí ọ wà mẹ́ ìṣújú sì wà nítorí pé kò lè yé wa à nígbà tó ní tó máa ti fọwọ́ kẹ̀kẹ́ ń sanwó ẹ̀ kí ni mo fẹ́ rà fún gbọ́ lórí èmi ò tí ì mà ọwọ́ ní tó máa ti fọwọ́ kẹ̀kẹ́ ń sanwó ẹ̀ eléyìí ọ̀tọ̀ bákan náà nínú àwọn káràkátà tí Islam tó ti léwọ̀ òun náà ni wọ́n ń pè ní bay'ul munabada bay'ul munabada sọ́lùmí sọ́lùmí kí n sanwó ẹ̀ sọ́lùmí kí n sanwó ẹ̀ bí kẹ́ni tí ọ̀rajà ọ̀tọ̀ fẹ́ni tí ń tajà pé gbogbo ìtọ́ bá ti sọ́lùmí máa sanwó ẹ̀ òun náà wàá mú aṣọ tí ń tà yọ sọ́lù ọ̀ tó bá ti sọ́lù ọ̀ ìwọ sanwó ẹ̀ yóò mú bàtà tí ń tà yọ sọ́lù ọ̀ tó bá ti sọ́lù ọ̀ ìwọ sanwó ẹ̀ ọ sọ pé ẹsẹ̀ kan ní ẹ bá ní mẹ́sẹ̀ kejì sọ́lù mi kí n sanwó ẹ̀ eléyìí náà tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ìǹtọ́fà tí bọ́wọ́ kankan sanwó ẹ̀ tí ò fi tọ́ iná ní sọ́lù mi kí n sanwó ẹ̀ ló náà fi tọ́ nǹkan méjì ń bẹ lára rẹ̀ tí ò ti kọ́tọ́ òun náà ní aljahalatu wal gharar nítorí pé n ta kò yé wa bákan náà ìṣújú bẹ́ẹ̀ ìyànjẹ yóò sì tara rẹ̀ jáde nínú wọn ní bay'ul haswa bay'ul haswa òun náà ní sọ́lùkù sọ́kù gbogbo èyí tó kù rẹ̀ bá ti bá gbogbo èyí tó kù rẹ̀ bá ti bá sanwó rẹ̀ níye báyìí sọ́lùkù tó o bá ti sọ òkò yìí báyìí gbogbo èyí tó kù bá ti bá màá sanwó rẹ̀ kẹ́ni rajà kó sọ ń tajà pé sọ́kù gbogbo ètò rẹ bá ti bá màá sanwó rẹ ní ibà eléyìí náà tọ nínú kárọkátà tí ọtọ nù irú rẹ onáyìn jẹ́ nìkan fẹ́ ra lẹ̀ kọ́ máa sọ pé tọ́kù gbogbo ibi rẹ bá ti dúró iná là á fẹ́ràn ká àmọ̀kó sọ dúró ara ẹlòmíì ọ̀mọ̀kó sọ gbogbo òkòtó ló ń sọ kò ju yáàdì márùn lọ ẹlòmíì ti sọ kò ẹ̀yìn máìlì mẹ́ẹ̀ẹ́dógún káràkátà tí ọ̀tọ̀ nù aljahalatu wal gharar ọ̀nà wà mbẹ nínú káràkátà tí òfin tọ́lá tó fi ṣẹ̀ríà ọ̀nà níbẹ̀ yọ̀ najash káfọwọ́ kún owó ọjà káfọwọ́ kún owó ọjà kánà káfọwọ́ kún létí iye tẹ́ni tó ti kọ́kọ́ nànà nítorí pé àwọn ọ̀fẹ́ rà ṣùgbọ́n afẹ́ ti sàkóbá fẹ́ni tó rà ẹnìkan ti nájà ó ní mọ́tò yìí wọn nà ní four hundred thousand naira ìwà tí wàá gbọ́ pọ́ nà ní four hundred thousand naira ìwà wà wà ó wà sọfẹ́ ní sọfẹ́ ta mọ́tò yìí pé èló lẹ dálé mọ́tò yìí báyìí wọ́n ní à one million ó ti ti mọ̀ pé nìkan ti nà ní four hundred ìwọ ò sì fẹ́ ra ọ wá gbé láti lọ wá ní fún mi seven hundred sẹ́ẹ̀ta fún mi seven hundred àwọn wá ní seven hundred báwo kọ̀ gbá lọ́nà tó fi jẹ́ pé ẹni tó ti kọ́kọ́ ná tẹ́lẹ̀ tó bá gbọ́ pé nìkan tún ná ní seven hundred òun náà tún padà wá gbọ́dọ̀ ẹ̀ta fún mi ní seven fifty so eléyìí ìyànjẹ ni òṣèré ọ̀farahàn bóyá ẹni tó ná tó fowó lé tí ò fẹ́ rà bóyá ìmọ̀sí ẹni tó fẹ́ tà ní àbí kọjá màsí rẹ̀ eléyìí wọ́n kò ní bóyá òun nájọ́ èèwọ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pé ìyànjẹ wà ń bẹ̀ ẹ̀tànjẹ sì tún wà ń bẹ̀ ìmúnikọlù tí ó ṣeni ní jàǹbá ń bẹ́ńbẹ́ nítorí pé tí wọ́n ná ní seven hundred and fifty thousand naira yẹn kò yẹ kọ́ wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe ló ṣe bẹ́ẹ̀ nítorí àtìlẹ́bà kú bẹ́ẹ̀ ni tó fẹ́ rà lódodo torí tí wọ́n bá ní kó mọ́ wá òkùnkùn ní lè dáwó rẹ̀ lẹ̀ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa lọ́jà ó sì máa ń ṣẹlẹ̀ látara pé afẹ́ talẹ̀ àbá afẹ́ ralẹ̀ ó máa ń ṣẹlẹ̀ látara afẹ́ talẹ̀ afẹ́ ralẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì àwọn ẹni tí máa ń nálẹ̀ tí máa ń nálẹ̀ àwọn olówó tí wọ́n fi lè rà ṣùgbọ́n àwọn fẹ́ ṣàkóbá fẹ́ni tí wọ́n bá ara rẹ̀ nígbà tí ẹni tó fẹ́ rà lódodo tó ń ná ilẹ̀ tó ní kí wọ́n fún ní two hundred thousand ẹnì kan wà wà ó lè jẹ́ ìmọ̀sí ẹni tó fẹ́ ta lẹ̀ ó sì lè má jẹ́ màsí rẹ̀ kó wọn ní òun ná ní three hundred ń tọ̀ ẹni tó wá fẹ́ rà lódodo àárín ìgbà tí òun bá gbọ́ sí ikú wọn máa ti ná ilẹ̀ yẹn ní three hundred thousand tó sì wù ohun tó ti mú lójú òun náà ní mọ̀gbà tó ń fowó kùn láti pé tọ̀ ẹyìn ẹ ṣàlàyé fún mi two hundred kékeré ní ìwọ dúró bẹ sẹ́nìkan ti ná ní three hundred thousand dáàgbà lọ́nà ní ọ̀dà sẹ́ẹ̀ta fún mi three hundred yẹn subhanallah tó sì jẹ́ pẹ́ni tó ná ní three hundred gbogbo ni kókò nílẹ̀ rà ọkọ̀ fẹ́ fi tí ọba ara ni nítorí tí wọ́n bá ti ta lọ́pọ̀lọpọ̀ ọgbà irú wọn padà wá pé fún báyìí ilé tí ṣeré àtúnṣe lé wọ̀tá gbọ́dọ̀ jìnnà sí òun náà ní bay'ul hadiri lil badi kí ara àgbòrò kọ́ máa gbọ́jà tà fún aróko kárà àgbòrò kọ́ máa gbọ́jà tà fún aróko ẹ̀rí pé ńgbà ti ń kó ọjà tiẹ̀ bọ̀ wá sínú ìgboro èrò rẹ̀ ní pé òun ò rí ní ìgboro ju iye tó ń lè lọ tó ń bá oko àbí ẹ̀sẹ̀ kòkó oko tó ń wà yóò rí tàjú iye tí ọba ta lọ tó bá jẹ́ kó dúró sí ìgbèríko rẹ, ṣùgbọ́n iye tó wọn tà ká tí wọn tó iye tí ará àgbòrò tí ó tà tó bá ti kó ni lé bá tà àwa sọ pé ará àgbòrò ẹ gbọdọ máa gbọjà tà fún àwọn ará oko ẹ fi ará oko tajà fúnra ara rẹ̀ ẹ jẹ́ kí ìgbésí ayé kọ́ rọrùn èèyàn nítorí bá jókòó ti tí ará àgbòrò náà bá jókòó ti rú gbáyìí tí ìkíní kejì wa tá a bá wá wọjà tá a fẹ́ ra ru ọjà tí aró kó jókòó ti rú rẹ̀ tára àgbòrò náà jókòó ti rú rẹ̀ dájú pé gbogbo wa bá fi lè dá àmà párò oko lélẹ́yìí tó kọjá àti ẹ̀wà tó fẹ́ tà ọ̀dọ̀ aró oko ni gbogbo owó nítorí wa lọ nítorí pé òun fẹ́ kó tètè máa padà lọ sí àbá wọn lọ yàtọ̀ sẹ́ni tó ṣe pé gbòòrò lòún wà òun sọ pé bóun ọ̀bá rẹ́ni tí ó rà ní báyìí kọ́ máa jókòó ńbẹ̀ kò kúkú jẹun kò kúkú mu ṣẹ̀ríà ni ará àgbòrò ọ̀gbọ́dọ̀ gbọ́jà tà fún aróko ẹ̀yà àjáwọ́ ńbẹ̀ láwọn ọjà gbogbo kí ni ṣẹlẹ̀ ńbẹ̀ kí ni ṣẹlẹ̀ ńbẹ̀ ṣẹlẹ̀ ni tó kọjá wà látòkò ẹnì kó wọn lọ jókòó ńbìkan ni ẹ̀yin lẹ́wàá gbàwájú lẹ́gbẹ̀yìn ìwọ́tọ̀ ọ̀ma tó ṣe pé ọlọ́mọ àtàǹfààní oko ọwọ́ agẹ́fìlà síbi rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ kẹ̀kẹ́ sórí àga ìwọ lọ́mọ báwọn èèyàn dúnadúrà lórí pé yìí táta ni kò báyìí báyìí yìí táta ni kò báyìí báyìí lọ́pọ̀ lọ́pọ̀ àìmọye ìgbà míì gan ó lè ti rí ọjà yìí tà dáadáa lójú ara oko òun ó tún ní lálágbọn dandan àfikún tó fowó kun àwọn ò lè ta bẹ́ẹ̀ àwọn ọmọ wa gba ara oko ta níbi tó bá jókòó sí yóò tún máa kún sálẹ̀ pé ẹ̀ta ìgbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ta ìgbowó lọ́wọ́ ẹ̀ ti rí tàtó wọn ní rárá àwọn òní tàbẹ ìgboro làwọn wà yìí kí ló dé tó dúró kó rẹ kọ lọ tàbó ṣe wọ kí ló dé tẹ̀yin náà filẹ kọ tàbó ṣe wù lọ́jà mi ẹrú lòní tó ti jẹ pé ẹ̀yin lẹ gbọ́dọ̀ bá gbàtà ẹ̀yin lẹ gbọ́dọ̀ jẹ alágbàtà kí ló dé okó dùn ro làgbẹ̀dẹ ti ń pọkọta tókò bá dùn ro ẹ̀yin náà lọ dáko kẹ kó wá kẹ wá máa ta fáwọn èèyàn Islam ọba ibi kẹ máa gbọ́ jàtà fún àròkọ kódà kó ṣe pé iye tẹ talẹ kó fún Islam ọba bẹ́ẹ̀ nítorí pé ẹ fẹ́ mú ayé le fáwọn èèyàn báwo wá ni tuntun jẹ́ pé ńgbà tí ilẹ̀ bá sùn tán kìí ṣe tẹ́ pa tẹ́ bá tajà rẹ̀ náà lẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa kawó lé lọ́wọ́ ni ní wọ́n tà ní àpò kan wọ́n lè fún ní wọ́n lè fún ní ìdajì àpò wọ́n lè sọ fún tó bá pè wọ́n lọ́ọ̀tà tó lè rí tà tó bẹ́ẹ̀ ni yàtọ̀ sí owó làádà tí wọ́n tún gbà yàtọ̀ sí owó ilé tí wọ́n tún gbà owó ilé ti kíni gan-an rí láì ta nǹkan láì ra nǹkan láì gbé nǹkan wájà ó tún lọ gbowó ilé sẹ́lẹ̀ yìí náà dáa jẹ́ wọn bá o torí ti rò ń bẹ́ o jẹ́ kọ́kọ́ bọ́ ndị lérò níjọ́ abá kó pàdé níwájú ọlọ́run ọgbà nítorí pé ọba dídọ́ gbé nàlùkìyàm nínú béèrè mẹ́rin tí ń retí gbogbo wa òun náà ni wọ́n á mẹ́rìhì min ayna iktasaba wa fima anfaqa ọlọ́run fi kálukú léèrè nípa owó rẹ̀ àtẹ̀ntó ní àtẹ̀ntó ní kékeré owó rẹ̀ ń bolo ọgbà ń bolo ọ̀nà sí islam ọ̀faramọ́ kára alé kọ́gbọ́jà tàfárò kù nítorí kíni nítorí pé ìyànjẹ́ ń bẹ́ńbẹ́ ìní aráàlú lára sì ń bẹ́ńbẹ́ wàláhì gbogbo wa ló yé bẹ́ẹ̀ ìní aráàlú lára ń bẹ́ńbẹ́ kò sẹ́ni tí ò yé bẹ́ẹ̀ torí ẹni islam sọ pé tó ọba bá gbàtà wọn ò tí ì ríra wọn ò tí ì ríta tó ọba gbọ́ ọjà tàfárò ẹni tó ọ̀rá ò tí ì ríra ìwọ náà ò tí ì ríta torí ẹ̀ àyàfi tó bá parọ́ oko lọ́wọ́ lọ́wọ́ bọ̀ lọ́wọ́ nítọ̀ mọ̀ ń kékeré bá mi ta ọjà yìí mọ̀ ń kékeré bá mi tọjà yìí òun lọ́ mọ̀ ọ́n mà tọrọ lọ́dọ̀ ìgbà náà ni ó tọ̀ àbí aroko wa bá wa ó ní mọ̀ ń kékeré bá mi ra nǹkan báyìí lọ́jà torí ẹ̀yin lẹ́ẹ̀ máa mo fẹ́ kẹ́ bá ń ta nǹkan báyìí ẹ̀yin lẹ́yìn máa ta lọ́nà tí ó fi pé mi tó bá yẹ kó ń lọ́fà lẹ́yìn lọ́fẹ̀ kò dúró àmọ́ ìdáwàjọ gbà lọ́jà tá a wà yìí òun náà ní párọ̀kù ò lè kọjá débi kójó kò ti kọ́ máa ta ìyànjẹnu ìkànnì nínú ìsìlámù ò sì fara mọ́ ìyànjẹ àti ìwà àkà ebi wọn náà mi fẹ́ kẹ́nìkan yànjẹ ta ni fẹ́ kẹ́nìkan hùwà àkà sóhun kí ló dé tó fi jẹ́ pé ìdáwàjọ gbà là ń fi lọ́mọlá kejì ẹ gbọ́dọ̀ gbọ́jà ta fún ní túláàsì àyàfi tó bá kún lọ́mọ àmọ́ ló kó lẹ́yìn lọ́wọ́ pé ẹ bá ń ta olọ́mọ àmọ̀ kó yín lọ́pẹ́ bá ara nǹkan báyìí àìjẹ́ bẹ́ẹ̀ àti sílẹ̀ ẹ fún nka tó nǹkan ní pẹ̀lú àgọ́ rẹ̀ ẹjọ́ tàfà tí ó wọn ẹ nìkan wáyé o nínú káràkátà tí islam tún kọ̀tọ̀ oní àná ìbẹ́yẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àti ọ̀bìlọ̀kọ̀bìyà káta ọjà sáájú ká tó gbà rajà ẹ̀ sì wá sẹ́yìn lè lómi lómi o. kọ̀tọ̀ kẹta fẹ́ lóhùn irú rẹ̀ sì máa ṣẹlẹ̀ gan. ẹ rí i pé àwọn èèyàn wà tó ṣe pé allocation ló ń gbà ó lè jẹ́ pé allocation ilé iṣẹ́ sìmẹ́ǹtì allocation ilé iṣẹ́ ṣúgà allocation láti ilé iṣẹ́ tí wọ́n ti ń sọ́sẹ́ òun á máa ta allocation yẹn fáwọn èèyàn pépà lásán ni òun ti sanwó rẹ̀ wọn ò tí kọjá fún yọ̀wọ́ á ta ọjà yẹn fáwọn èèyàn nínú pépà àwọn náà wàá gba pépà lọ́dọ̀ rẹ̀ yóò lòun ti jèrè iye báyìí lórí rẹ̀ òun níbi kí wọ́n tètè lọ́mọ wá tirẹ́là tí wọ́n bò ń kọ́ ẹrù kankan lọ́ọ̀bì kankan òun ti jèrè òun tún retí allocation mi kọjá dé eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run wa o gbogbo ọjà tá a bá ti gbà kárí kọjá ni mo sì ti gbà ẹ gbọ́dọ̀ ta gbígba ọjà kọ̀ọ̀kan pẹ̀lú bó bá ti ṣe rí gbígba ọjà kọ̀ọ̀kan pẹ̀lú bó bá ti ṣe rí lápèjúwe ní ìsìn mo lọ sílé búrẹ́dì mo lọ ra búrẹ́dì wọn wá ní búrẹ́dì títa èyí tó kù lè ní ríra ta búrẹ́dì láì jẹ́ pé mo ti gba búrẹ́dì ètò wa wà lọ́wọ́ mi ìgbà náà mo tó lè ta pẹ́lú mi òfin ṣẹ̀dá tí sọ pé ibi tí mo ti rà kọ́ ni wọ́n ti ta mo gbọ́dọ̀ rìn fún mo gbọ́dọ̀ rìn fún ti ta tọ pé búrẹ́dì lè fọwọ́ ni ò lè fọwọ́ gbà àmọ́ wọ́n o ti mọ̀ báyìí rẹ̀ ní bọ́ bá tilẹ̀kùn ló tì o ti gbà bẹ́ẹ̀ náà ni ṣúgà bẹ́ẹ̀ náà ni sẹ̀mọ́bítà bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó ṣe pé a lè gbà sọ́wọ́ àmọ́ wọ́n lè bá wa já táyé wa gbogbo nǹkan tó ọ̀bá ti gbà ọ̀gbọ̀dọ̀ ta bí ilé ní ìsìn ọ̀rá lé wọ́n ti fi dán lójú pé àwọn ta lé yìí fún ọ ṣùgbọ́n o ò tí ì gba lé yìí tí wàá wá lè ta fẹ́ lónìí ọ̀gbọ̀dọ̀ ta fẹ́ lónìí ẹlòmíì wá di wá ní ayé yín àwọn nídìí rẹ àwọn fẹ́ kọ́ nǹkan kan bẹ̀ kódà àwọn wo ni kódà iyekíye tó bá fẹ́ ta àwọn ọ̀rà lọ́dọ̀ rẹ ìwọ ò sì tí ì gba ilé ọ̀gbọ̀dọ̀ ta ọ̀ ó dìgbà tó o bá gbà bóòlù tó wá gbalé gbígbà gbogbo nǹkan pẹ̀lú bí gbogbo nǹkan bá ti ṣe rí gbígbà lé òun náà ní fún kòwé lé fún ọ tó bá kòwé lé fún ọ kí wọn náà wá wọnú lé kó o rìn síbi tó bá wọ lẹ́yìn tẹpẹ nìkan sọ fún ọ pé káì kí lọ wá ń bẹ tí wọn náà ò ní lè já sí ma pé tá lọ ń bá sọmọ kó bàbá ń lé ó ti yí padà ní èmi mo nílé nìsín ó náà ti wọ́n jọ yàn tó ńgbà tá a bá gba gbogbo ń tá a rà látó lè tajà máa ara dàlẹ́ kù àti wá kó ọjà yìí àti kó fún mọ́tò mọ́tò ń bá wa kó bọ̀ àwa ti wá síwájú mọ́tò délé kó tó di pé ọkọ̀ ẹrù dé àti wọn sọ fáwọn èèyàn pé irú ọjà báyìí ń bọ̀ irú ọjà báyìí ń bọ̀ irú ọjà báyìí ń bọ̀ àwọn ẹni tó wá fẹ́ rà tí wọ́n lè ti máa sanwó rẹ̀ kalẹ̀ kó tó di kọjá dé ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa ó di ìgbà dé àìmọye ọjà tá a pé ń bọ̀ lọ́nà tí ò ní dé láéláé àìmọye ọjà táwọn wò pé ó ti wà nítòsí ilé tó lè mú kan àrélù kan kọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ó lè bíyan fanyarin ó lè ó lè bí gbódò oró sọ gbàmí sí omi òtó láàrin àwọn èèyàn ó sì lè bí ìjà láàrin àwọn èèyàn torí ẹ̀ bákan náà ẹni tó rà náà ẹni tó rà náà kí ni wọn náà fẹ́ ra owó kí náà sàn owó kí náà sàn ọmọ kó lè kí wọn jẹ́wọ́ rẹ lọ́nà tí ọ̀sán àìmọye ẹni tó gbowó lọ́wọ́ èèyàn lórí fóònù ní nǹkan tó wọ́n tà fún un tọ́padà ṣẹlẹ̀ yìí pé kò ní nǹkan kan tó fẹ́ tà tẹ́lẹ̀ náà ọkàn fẹ́ gbowó rẹ̀ jẹ́ níjẹ́ ìbàjẹ́ ni èyí owó àrí èyí ọjà àrí àyìnbá yẹ irú ẹ̀ tó ṣẹlẹ̀ láti èèyàn ní rúurú ti ṣẹlẹ̀ sínú ìgbésí ayé torí rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ gbọ́dọ̀ ta ọjà kankan ṣáájú kó tó tẹ̀yìn lọ́wọ́ ó dìgbà tọ́jà yẹn bá tẹ̀yìn lọ́wọ́ kó tó di pẹ́ta ẹni tó lọ kó ọjà wa láti ilẹ̀ haúsá bóyá ẹ̀wà lọ́lọ́ kó wá ni bóyá àgbàdo lọ́lọ́ kó wá ni bóyá ẹran lọ́lọ́ kó wá ni bóyá lásìkò léyà òtí wọn ń tà fáwọn èèyàn tí ń gbowó wọn ń tà sápò òtí ìrọwọ́ gba haramu ní gbogbo owó tó ń gbà yẹn olùgbà tọ́jà bá dé tí wọn náà fojú gánni rẹ̀ kẹ́ni tí ọ̀ràn náà fojú gánni rẹ̀ ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti ta ọ̀ gbọ́dọ̀ ta sáájú kò tó gbà tẹ́lẹ̀ ìjẹba nínú àwọn káràkátà eré ìtọ́lọ́mọba tó ṣe léwọ̀ òun náà ni bẹ́ẹ̀ ọ̀lẹ̀ ìlà bẹ́ẹ̀ ọ̀lẹ̀ ìlà òun náà ni kéèyàn rajà lọ́dọ̀ èèyàn láwùn ẹ ra nǹkan lọ́dọ̀ èèyàn láwùn bí kẹ́ ra machine nísìn láwùn lórí pé owó rẹ̀ ní fifty thousand naira gbàtẹ́ yìí wàá rà láwùn ẹni tẹ́ wàá rà lọ́dọ̀ rẹ̀ ńgbà tẹ́ láwùn lórí pé ẹ sanwó láàrin òní sọ́dún kan ẹni tẹ́ wàá rà lọ́dọ̀ rẹ̀ láwùn yìí òun tún wá tún machine yẹn rà lọ́dọ̀ yín lówó tí ò péye tó ń tà fún yín ẹ̀yin rà ní fifty thousand naira lórí pé ọdún kan lẹ́sàn-án wò rẹ̀ òun wá tún rà lọ́dọ̀ yín ní forty thousand naira lówó lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ah, eléyìí báyìí lábẹ́ òfin ọlọ́wọ́n pè ní bẹ́ẹ̀ yọ ọlá yín nà haramu ní lábẹ́ òfin ọlọ́wọ́n bá wà káràkátà rádaràdá tí ó sì ní láàrin yìí nítorí pé rìbá ni ẹ kàn ló mẹ́ṣíìnì ẹ ti ṣe bójúbójú ni wọ́n fẹ́ yá forty thousand naira kó fi san fifty ni forty lọ́ fẹ́ yá tí ó fi san fifty bàbá olówó yọ wá fẹ́ sọ fún yín pé màá yọ ní forty ó fi san fifty torí pé gbogbo èèyàn tí ọ̀ma kí ogun ti mọ̀ pé rìbá ni wọ́n wá fi mẹ́ṣíìnì ṣe bójúbójú wọ́n sọ yìí pé ra mẹ́ṣíìnì lọ́dọ̀ mi ní fifty thousand naira ìwọ olówó lọ́tẹ́lẹ̀ náà ìnáwó ẹ̀rọ owó òwúrọ̀ bá ti ra mẹ́ṣíìnì ọ̀sánwó lẹ́yìn ọdún kan ọ̀sánwó lẹ́yìn oṣù kan òun tún wá sọ fún ọ pé ta padà fún mi ìwọ wá ta mẹ́ṣíìnì padà fún lówó tí ò tó iye tó ń rà lọ́dọ̀ rẹ̀ fọ́tì tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ náà pé fífì ló fi san ẹlẹ́yìn ni o lábẹ́ òfin torí táwọn bá ti ọlọ́run bá yé díẹ̀ ọgbọ́n burúkú tún máa ìgbé àtẹ̀bí ah, tí wọ́n bá gba forty fifty san fifty ni wọ́n pè ní ìbà ẹ mẹ́ta wò ó ṣe bá wọn ẹ jẹ́ ká gbọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kọjá yìí pé mẹṣíìnì láti ṣe bójúbójú kí n pé mo rà lọ́dọ̀ rẹ fifty thousand forty náà mo sì fẹ́ yá tẹ́lẹ̀ náà ẹ̀mí ṣe tán láti yá forty kí n fi san fifty aláàánú ni ọmọ náà ẹni tó yá ni forty bàbá fi san fifty fún kọ̀bùrù nílà kẹ́ ọmọ èèyàn nílà kẹ́ ọmọ èèyàn tọ́ nítorí ìdè eléyìí eléyìí wọn kò ní bẹ́ẹ̀ yọ̀ọ́ lẹ́yìn náà ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. tọ́ bẹ́ẹ̀ náà ni nínú káràkátà eléyìí tíṣẹ̀rí àwọn tó tọ́pọ̀ ilé wọ̀ òun náà ni bẹ́ẹ̀ yọ̀ọ́ rọ́dúrí àlàbẹ́yẹ àkúlù kéèyàn gbọ́ jàtà mọ́mọ́ ya rẹ̀ lọ́wọ́ kéèyàn gbọ́ jàtà mọ́mọ́ ya rẹ̀ lọ́wọ́ ẹnìkan ti wọ́jà ọ̀nà bàtà ní ìsọ̀ àwọn oníbàtà ọ̀nà bàtà ti ẹgbẹ̀rún náírà lọ́dọ̀ ẹni tí ó ti fẹ́ ra bàtà wọ́n ń ṣe ìdúnadúrà ẹni tó ní bàtà tí ń ta bàtà kò tí ì sọ́pọ̀ ń gbà wọ́n máa ń bẹ lórí bẹ́ẹ̀ ìní ìwọ tó ń sọ̀tì àbí tó rìn wádọ̀ rẹ̀ lọ́wọ́ sọ fún pé bàtà ó náà náírà wọ́n ní bàtà eléyìí ni bí mo sọ̀nsọ̀ yìí ni wọ́n bá sọ pé ó mú sọ̀nsọ̀ mi wà lọ́dọ̀ tèmi o ó mú sọ̀nsọ̀ mi wà lọ́dọ̀ tèmi kẹ́lẹ́ bí wọ́n eléyìí wọ́n ta bàbá èlò lọ́lọ́ náà wọ́n ta fún ọ ní eight hundred subhanallah ní ta fún ọ ní eight hundred àbí mo lè tọ́ da jùlọ màá ta fún ọ ní one thousand tó wí yẹn bẹ́ẹ̀ náà ni kọjá kéèyàn fẹ́ rajà náà kẹ́nìkan wá bẹ́ni tó fẹ́ rajà èló lọ ná one thousand wọn ò sì gbà ọ̀dà ṣé ẹ̀yin gbà bẹ́ẹ̀ gbà wọ́n ní àwọn ọ̀gbà kí wọ́n wá sọ tọ̀ one thousand tó fẹ́ ràn mí fi fifteen naira fún ẹ̀ tàfin mi eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run bá rọ̀ o gbọ́dọ̀ gba ọjà tà mọ́ màá yá rẹ lọ́wọ́ o sì gbọ́dọ̀ gbára mọ́ màá yá rẹ lọ́wọ́ nítorí pé tẹ́ bá ti báyẹn yọọ máa bí yọọ máa bí yankanyari láàrin àwọn èèyàn yọọ máa bí ìkùnsínú yọọ máa sọ àwọn èèyàn àdọ̀tá ara wọn mùsùlùmí sí mùsùlùmí ọmọ ìyá ara wọn sì ni wọn alimusulimu ọkọlùmùsùlùm mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí tọ́wá tọ́wá sínà fún nǹkan tó lè bí kanra wa lágbo tó lè jí ká máa wá ká máa wá jẹ́ pé àmọ́ lè pa ara wa láì dá islam ọgbà bẹ́ẹ̀ ẹ̀yin ìyá lọ́jà ẹ̀yin bàbá tẹ̀ ń tajà ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́nkán rọ̀ wá kò síbi tá à ń kó o lọ ayé tá a gba náà láti ṣe o ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run ọba wa torí pé kò sí bẹ̀rù ọlọ́run lọ́jà ilé ìṣe tọ́ọ̀nù gan lọ́jà àwọn àwa burúkú táwọn èèyàn máa ń wù lọ́jà ó lè kéka agbọ́dọ̀ já wọ́n di rẹ̀ nítorí ká lè lọ àrọ́nà lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ oníbẹ̀rù ọlọ́ àwọn èèyàn dúró níwájú ẹnìkan wọn máa nájà ńlẹ̀ ẹlòmíràn sì wá wọ̀ kó níwájú wọn kókó wá ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ni wọ́n nájà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn sì máa tẹ́wọ́ sí lọ́ọ̀kan wípé máa bọ̀ síbi tó ń nání àwa lè tọ́ da jùlọ wá rà lọ́dọ̀ wa tí ọ̀dá wọ́n tún máa fọwọ́ sàpèjúwe wọ́n tún máa kùn ránṣẹ́ subhanallah kọmọdáwò kọmọdáwò lákàkọlẹ̀ ń lépa ara yín lákàkọlẹ̀ ń lépa ara yín láìda lákàkọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó di ọjà tí ọba tí wọ́n ti gbóògùn sísọ wọn nítorí pé wọn kúkú gbọ́ lóńgbọ́n náà lọ títí òògùn náà wọ́n gbàgbọ́ àwọn náà wọ́n tún máa sánà táwọn tún fi máa sàbúrò àtà ìdásíra wọn ẹjá bẹ̀rù ọlọ́run bá wọn ìdíkàlùkọ́ jẹ ọlọ́run ó pèsè rẹ̀ fún haúsá kò lọ́sọ̀dodo wọn lẹ́nu tó lọ́wọ́n bá fi ṣe agbárí wa kò ní sọ láì ń tà fi sínú rẹ̀ ẹ jẹ́ ká máa rówó gbọ́nà tọ́tọ́ ẹ mẹ́jẹ̀ á máa gbọ́jà tà mọ́ ọmọ ìyá wa lọ́wọ́ ẹ mẹ́jẹ̀ á máa bàárà mọ́ lọ́wọ́ nítorí pé kò sẹ́ni tí wọ́n fi rú ẹ̀sán tó ní dùn kò sẹ́ni tí wọ́n fi rú rẹ̀ lọ tọkàn rò ní bàjẹ́ ntí kò bá sì ní tẹ̀wọ̀ lọ́rùn má sì fọmọ làkejì rẹ̀ nínú káràkátà eléyìí tí sọ̀rọ̀ àti Islam tó tún pèlè wọ̀ òun náà ní gbogbo ọjà tá a bá tà a bá bá rà lẹ́yìn tó má ti pèsè fún sọ̀rọ̀ ìpèpè ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ Jímọ̀ ìmáàmù ti dé ìmáàmù tijọ́ ti jókòó lórí mímbà wọ́n á pèpè fún sọ̀dá gbogbo ọjà tá a bá ra ń gbà náà àti ìrira gbogbo ọjà tá a bá ta ń gbà náà àti ìrita ẹ dá ọjà padà fẹ́ni tẹ́ ẹ mú lọ́dọ̀ rẹ̀ ẹ dá owó padà fẹ́ni tó fún yín lọ́wọ́ nítorí pé gbogbo káràkátà yẹn kò lè jẹ́ ń tọ́lá làáfíà gbogbo káràkátà yẹn kò lè jẹ́ ń tọ́lá làáfíà torí de eléyìí a tajà a rajà lẹ́yìn ìgbà tó má ti pèpè ìpèpè ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ júmọ̀ eléyìí tí máa wáyé lẹ́yìn ìgbà tí ìmáàmù bá dé bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan míì náà ti máa dá yàn pọ̀ gẹ́gẹ́ bí aṣọ ìgì gbogbo ìgì tẹ́ ẹ bá so lẹ́yìn tí wọ́n ti pèpè fún sọ́lá ìpèpè ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgì náà aṣọ dànù lásán ni aṣọ tú ni aṣọ tú lásán ó tú àti ẹ̀rí so torí ìdẹ́lẹ́ gbogbo nǹkan tá a bá wá ṣe láàrin ara wa tó ní í ṣe pẹ̀lú owó lẹ́yìn ìgbà tán ti pèpè fún sọláàtì ní ìpèpè ẹlẹ́ẹ̀kejì lọ́dọọdúnmọ́ yẹn kò lè lálàáfíà eléyìí fi hàn wá pé mùsùlùmí kété tí pàlàbà àti lọ sí mọ́sálásí tí wọ́n máa ń pèpè fún mùsùlùmí máa yára tètè lọ sí lọ́ni síbẹ̀ làwa rí nílùú wa láwọn àlùkárò jìrì wà ìbùbù síbẹ̀ láàrí ṣé ọ̀pọ̀lọpọ̀ nínú wa Ramadan jẹ́ ń di mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀ ló tún wà tó tún jẹ́ pé ìdí jẹ́ ń di mùsùlùmí làwọn ṣé bá a ṣe wá wà àlìjáná nù ẹ̀yin jùmọ̀ àjẹ́ǹde mùsùlùmí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́mọba <clears throat> ọlọ́ba asan olùmọ̀wá ní ẹ̀sán lórí ẹ̀mẹ́nu bá fún wa lẹ́ẹ̀kan láì nígbà lásìkò afẹ́ béèrè pé gẹ́gẹ́ bí àwọn sọ pé àmọ́ ní ṣọ́ọ̀pù lọ́jà àwọn owó ilé nkankan yìí náà sì làwọn náà máa ń jẹ tó jẹ sábàbí ìmúnjẹjẹ fáwọn náà ọgbọ́n wo la fẹ́ máa dá sí i tó fi jẹ́ pé àwọn náà máa ráǹfààní tiwa tí òfin jẹ́ pé àkàngbà wọn sísọ lásán tí o fi ń jẹ pé yóò afẹ́ tó bá tà. ẹnikẹ́ni tẹ bá gbà sí sọ nítorí kó lè bá wa tajà rẹ̀ nínú sọ yín lẹ́yìn ìgbà táyìn ti gba ṣọ́ọ̀pù lọ́dọ̀ ẹni tó fún yín kò sí tó burú pípé kẹ́ ẹ háyà rẹ̀ fún kẹ́ ẹ yá lò lórí owó ìwádìí ẹni tó bá rajà lọ́dọ̀ rẹ̀ ni ó máa sanwó fẹ́yìn ẹni tó fẹ́ gbọ́jà rẹ̀ sínú ṣọ́ọ̀pù yín tà kò ní kó sanwó fún yín kì í ṣe pé ẹni tó wá rajà rẹ̀ ni ó tún máa sanwó fẹ́yìn ẹ̀tọ́ wò lẹ́ni láti gbowó lọ́dọ̀ tiẹ̀ náà tó bákan náà ṣé a lè rajà lórí pé títáka nígbà ẹni pé kẹ́yìn ọmọ gba ọjà rà láàrin èèyàn ṣùgbọ́n tó èèyàn lọ́jọ́ fẹ́ tajà ní ìsìn lápèjúwe èèyàn méjì lọ́wọ́ àwù láti ra ọjà wọn sì fẹ́ rà wọn ń ná ọjà wọn èèyàn lókun gbà léèyàn sọ fún wọn pé tó kò gbà ẹnìkan náà kò gbà ẹ fowó sí ẹ fowó sí ló jẹ pé wọn fi ń tì síwájú tì síwájú dáadáa. ẹnì kan pọ̀ jù lọ́ra tó burú ń lókun gbà tí ì bá ti pé wọ́n fi ń ṣèdíje àti kó bẹ́ẹ̀ tí wọ́n bá padà rà. ṣe irú ẹ náà lè tún máa ń ṣe tí wọn bá fẹ́ ta ọjà tí wọ́n mọ̀ sọ náírà náírà náírà ogójì náírà àádọ́ta náírà náírà náírà náírà náírà gba náà nìkan tí ni a ti gbọ́ ká gbìyànjú ká kéṣà rà rí i pé bí ọlọ́mọba ní ká mọ̀ gba ọ̀nà kan pé àwa tá a bá mọ̀ kábíyèsí ju ká béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ ká mọ̀ bàjẹ́ ni tí ó lòsẹ̀mí ilé ayé wa lọ́nà tí ò ní gbà sí wa láǹfààní lọ́la àlìkíyàmọ̀ kálí bàbá dáadáa pàdé lọ́dọ̀ lọ́ba ní ọ̀la àlìkíyàmọ̀ ní báyìí ni àdúró sí ní alẹ́ ẹja pàdé àwọn olùwádìí dásìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ àjọ ọjọ́ mẹ́jọ wa salamu alaykum